àwọn màmí wàá ń gbọdọ̀ tànádà àdóyè kótó òótọ́ kàtí àmà náà ìbá ni wọn adọ́tọ̀ ìlú àkà ń na rẹ̀ ti kàǹgà ọ̀dá yàn náà kó ìlànà dárò ní àdé ìzì bá igwe ọ̀kẹ́ tí ó bá lọ rẹ̀ ọ̀kẹ́ tí ó bá ní ìmọ̀lú náà yà lọ́nà ọ̀kẹ́ kéwì àmà nínú ọ̀kẹ́ tí ó dada wọn kọ ọkọ wọn kà ní ẹgbẹ kẹjẹ ní ẹgbẹ kàfé jẹ kí wọn tó náà dọrọ náà wọ àná ẹkọ ọmọ rẹ ẹdá ẹkẹ ẹtọ pààrọ pété náà rẹ ìhàlá ọyọkọ ẹyìn ẹtẹ náà rẹ láàrin ọrịa ọrịa onye ne na bani bani hin ɔrɔ hɛn fain ɛtupɛ bɔtɔ kɛkyɛ no dɔwɔ kara ni ɛtupɛ ɔrɛ na kɔ ari ni dɔwɔ ndị dɔwɔ mu ɔrɔ ndaka oke na da so ibi ɔrɔ banya yɛ bɛ ne kɔtɔ yɛ no dɛ ɛrɛ kun na bam dɔ kɔtɔ yɛ dɔ kó wura rɛ mɔntoni ka ẹni ní tètè á zẹ́yìn lórí ọbẹ̀ ọ̀tá. bẹ̀rẹ̀ yìí sì gbẹ̀rẹ̀ àìwọ̀n ọ̀kan náà gbẹ̀wà ìjọba ní ìrẹsì nàmá àgbẹ̀wà ní mẹ́kẹ̀ ètò mẹ́rin ní. so ìtú ń kọ́mọ́lé àkọ́ ìgbà àti àti nàkó náà ẹ̀sìn ló wẹ́yìn wọ̀ rẹ̀ wẹ́yìn àǹfààní àná yìí ẹni kọ́mpàdé ọ̀nyẹ́ dà ní mẹ́tò ọ̀rẹ́ ẹ̀ ànàbọ̀ nára ẹni ìjẹ́ náà dọ̀ ọ̀rọ̀ yanda ki motor nan ɗan da muna motor na ka wani honda v-boot honda handa honda honda element honda eh, honda discussion continue discussion end end of the ban nígbà ọdọ ọhún ọhún nìyẹn. so wọn tún mú kẹ́ńgọ́ yẹn kàyí sẹ́ abdul dinar hmm? ẹ̀họ́ náà wọ́ọ́rin ẹ̀ náà tó stay now na wọn lọ àná yìí ok wọ́n ti fi mọ́nà nù yaani iṣẹ́ tó ní ní ìgbà yìí kẹ̀kọ́ náà mọ́ra travel yaani àṣẹ olùyàsíyìn iṣẹ́ kí alẹ́ yàgbẹ́gbẹ́gbẹ́ almaksud anáìka ọba ahun orí ìkísàwé your plan eh? your plan kò yẹ ọmọ yẹn nàní ọ̀sán ọmọ ọmọ bí o ṣe ọ̀hún sọ́nà náà ká ìtúnyìí dáńfọ̀ wa ẹ̀ kò fún màá ní sáwà tó gbé ìtúnyìí ọmọ mi bí ẹni kọ́mi ìdánilọ ẹ̀yìn ìgbà tí ẹ̀mẹ́ mi ṣètò àmì ọ̀pá ẹ̀wò kọ́mi ọ̀pá mi ní time of destruction yẹn bẹ́ẹ̀ wọ́n á bìí ìgbà ọ̀sán ọ̀tọ̀ wọ́n àbí ha ọkọ̀ wọ́n wọn ní àkàn ọ̀rọ̀ àtẹ̀hẹ̀ wáàdì ha bẹ́ẹ̀ rí clear zọ́ọ̀hìrọ̀ clear wáàdì ha conspicuous fi hajj hayam ní in these days àlejò àmà fi ha àtọ́mọ̀ lè máa dì ẹ̀nà Hmm? Eh, greedy material greed ẹ̀rọ eh, ko àwọn ah, material greed gáyọ̀ kọ́ máa kàn wal jas'u fil izdiyad àti ọ̀yìn extraordinary love in increasing ní hùtọ́mù dúnìyà in what ní èyíkọ́ ìhànà wọ́sọ̀rọ̀ náà yóò ka àbáwọ̀ rẹ̀ nítorí yọ̀rkùdù náà èyí méjì sí wàrà àtijọ́ àrọ̀ ní ilẹ̀ ìkẹ́ gbìyànjú والصناعات أتي آه، آه، صناعات سمرا سورنا يا رسول مقارنة هل قابل وقالوا والمساهمات أتي أبي ولنازك على نيرا من دينهم وهذا مصداق ما أخبر به النبي صلى الله عليه وسلم وسمع كل لأنه سنعك annabi ọkà aláìsíwájú sọlám iná láwọn àgbà ọjọ́ni tọ̀rọ̀tọ̀rọ̀ omori omori lọ́ndé tètè hàn kọ́ọ̀lá ọkà ká iná anzalman máàlì omori kì í sáná àbí ibu ẹ̀kẹ́ ní tìrẹ̀tẹ̀ lè ẹ̀kọ́ mi sọ̀nàt owó àti ẹ̀kọ́ sọ̀nà. kó wà ìta ìzàkà bá a sẹ́yìn ìzàkà yàlẹ̀ òkà nàlẹ́ ibùn ádàm wáàdìn ọkà ayọ̀lẹ̀ kẹ̀hìn. ايه من لك عام تكيان والله لا تنزل وليزا زبون تكيان we are comfortable enough to practice that worship oroko don mu ka azama ni wo don mu mu la kare han fa hadithi na don mu ka walau kana li ibn adam wadin ana ka ni ja ni adam azan wad ووجوههم لا حب أن يكون إليه فهم على ما يريد كان لا يزال أنا دغلي في أبنان كما نعم ما كيسير ولو كان له واديان على رأي تو واليس فول أبنان لا حب أن يكون إليهما ثالثا ولذلك كان نعم هو ولا يملأ جوف ابن آدم يعني يعني كأني سيدي وكذا النبي آدم إلا التراب يمين جزاء المبتع إذا كهبة فما ذكر لها عوار ثم يتوب الله على من تاب ولمن أمر يجيب رب يتوب أرنا كتاب يتوب اللهم اجعلنا من التائبين واجعلنا من الذين تقبل الله توبتهم من نودد توبة دم اتنين يكون توبة ومن الأسباب أيضا أريه هناك أريك أوقات weakness of إيمان الانشغال بالنوم ك إذا أكهي بالمال بالمال أكهي والزوجة أتي أسي والأولاد أتي إذي يقول الله عز وجل ومن يبكي تواكا أقوى لهم أنما أموالكم وأولادكم فتنة ومثل ين فاهمنا نمكا إذا ما هي أكهنا من أتجو فتنة هو أعتقد فتنة بمعنى أبنى من الجمع ولي سورة الأنفال آية 28 ويقول عز وجل دم إلى كان نيك ميوغن بكتنه أوكي زين للناس حب الشهوات من النساء من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عند من حسن المآب ọ̀rọ̀ gbèsè ìlú ẹ̀nà lóyún náà ọ̀nọ́rọ̀ àmọ́ ìsọ́nà ọ̀nọ́rọ̀ àmọ́ rẹ̀ lèyìn náà fi yàrá ní hóbù ṣáhàwátú nínú nìsá kéwìn yìí sì kéwìn ní àwọn ilé ìhún wọnyẹn ní wọ́n bọ̀ ní àtòyí ọ̀lùkọ̀nà tí ó lé mú kọ́ńtọ́rọ̀ àti iná náà ní treasure anaki amman egu anakogo nílà zahabi iwe gold wọ̀lùfẹ́dọ́ àti silver. والخيل المسومة أتي أنت أنا سبحان الله هناك المسومة هناك is completely branded على كونيا هي راسة جناي والأنعام أتي cattle animals like وانين وطابن والحرف أتي إثنان ملكا بثنا مكانين ذلك متاع الحياة الدنيا أعبثني أعلم من أهلا غير أهلا Dominica, our document is Oman is fake. Why the original? Wallahu indahu husnul ma'ad. Dominica for the Adam Oman is better substitute. Husnul ma'ad. Àwọn ènìyàn ọkà start from what? Ilé ẹ̀yìn ni kó. Àwọn ènìyàn wà kan. Hudu shawati min nisa. Ina janna. Oni lo yi ona la ni 72. And ẹ̀yìn ni gbígbẹ́ náà báyìí náà. Ẹ̀yìn in fact, lómi ni ìdíwọ́n ni. حور مقصورات في الخيام أنكما ننن قوائد أترابا كوائب أتضم الجوان من والبنين إجيب آيان يطوف عليهم ولدان مخلدون أجيب أمين أنا من الجنة لكن إذا من أنا ما تعبد مني ولا مخلدون لكن إيه جنة لهم إيه كويس ما يكبرنا they look like that always يا سلام يا قواتك من الدم اليمن والقناطير المقنطرة من الذهب والفضة جزء من بالله ذهب يوكي يا ماما كلنا هننكو بعرف الرجاء يسبين اللي انت اهين انا انا على عنك ما تيوم يسبين لازم توديه له ده طبعا ودمه والخيل المصومة اللهم هل انت يوم انت انا انا انا أنا دي وهل عدن وأنا ذلك ومن أمر أرض وأي يوم القيامة يمسوي يوم قدره أوام لا تنكا منقلا ومجاني منقلا وجدوا له أو دفرا ومنقلا نعم أشعر منقلا مجاني نعمل هم أنا بقضوا أنت ويشاروا إياكو هذا من كلام عنده هم من نعم سوى كالي نعم آفاتين ومعنى هذه الآية إساك آية معكري أن حب هذه الأشياء كأويسيا بثمن وفي مقدماتها النساء أنا كا إذا دو جاء بثمن أكا كا ورجال نوي أمين والبنين أترين إذا كان مقدما على طاعة الله ورسوله إذا أنا أويسي سنين أقول دو جاء أويسي أسو مرمي أمرانتون أنا أستوبلن لك أكاسس لأيسنين أبوكو إتكوانيا نونون pillars therefore ayokuraka wari oyin kote do ayato mele ile wani bi ana space na ndo men so ana mele na wan jinsi alika abuko bi wesu enwa ayo dako si na oli si musu waja ni odilisi enu da ora ne me na ni musu odi me kaso wa ti ba musu wa ta labi ana ni wa nenyo ya oyin ko mhm dako ife na odi ba ide girl. وعيسى ثم المكان ọjọ́ máa ráyà èyí náà hó mustaqbilun bí ẹkùn wọn náà ọ̀rá àti oríṣẹ́ ọ̀nà ọ̀rá ṣe obìnrin mọ̀sùlùmù dọ́là ìrà kó ṣọ̀hídọ̀bù ọ̀nà ní ìdí ọ̀nà dọ́là ọ̀nà òkà tó ní wọn. àmà nǹkan kó bàdálẹ́k aláwọ̀dì yìí ṣàrẹ̀ èyí pàlù ayẹ̀mù. ọkà ànàbùkà ita nan wuyi shiyo a hanga ku shiyo ta da su wuyi shiyan nan ka a waje da shari'a al-mu'ayyan da mafi kenan Allah ta'atullah duk sa su mulmi for who was magnum it's in and out it's paid water or it's not kakko it's good because I know me no pee mala mala kwa more than four or you good and that na kala so so kwa boka is gone me they are making to me mo wọ́n tó mọ̀lẹ́kà mọ̀lẹ́rọ̀ ní màdí ní ìyá màdí àmà ẹ́n but àbẹ́ ìkó ní àmà ọ̀rọ̀ náà mẹ́ka yóò fi kọ́ àmà abẹ́rẹ́ ẹ́n yóò fi kàmú kẹ́tíkẹ́tíkẹ́tí ọwọ́n ọ̀rọ̀ lè rí ìdó àjọ dáwà nínú rẹ̀ ẹ̀mẹ́tí lè rí ẹ̀rọ ìkó náà wọ́n mọ̀lẹ́kà àbẹ́sùn ní wọ́n yóò tó lánàá àti ní ìkọ̀ prosecution gbòòrò mọ́là yínyínlá ọ̀rọ̀kọ́ so mú kí ni yóò yà ẹ̀yìn mẹ́ka wood náà kẹwàá rà ọ̀dẹ̀ yìí láti kà ọ̀dẹ̀ ìmúlẹ̀ kọ́ ọ̀dẹ̀ àmúfẹ́ ẹ̀yà ẹ̀ ẹ̀múlẹ̀ wọ́n dá element ọ̀nà the first time ní ẹ̀nà onímọ̀lẹ́ èyí ní kò ní lọ́bẹ̀ẹ́ àná àbá lóòkè ìmọ̀lẹ́ lókè àná mi. gáà ní ìwé ìkùn dá lẹ́yìn àdìgbẹ́bẹ́ lóògùn ìwé ti dọ́kà ẹ̀yìn ayọ̀ ọ̀ọ́dún kú ní ilé dáadáa ẹ̀yìn ayọ̀ àdìjọ́ ìkí ẹ̀tọ́ ìlọ́dẹ̀ wọn àtọ́ àwọn mọ́tà náà ní àwọn òkè ìkànnìkan kan fún ọ̀dá ẹ̀yìn hinza ka na wizard a ce kuna honda element din yake ko jahure ne ne da yaro da kun magaru ba wa sha ban kawai ne da yaro kuma mun da da sai mutuna kun honda element mala bashir da ta ba lọ sábà kàtọ ìyèrè ìyèrè inú wọ àbá àwọn. so owó mahmood mamdub sọ̀hìbù ọ̀rọ̀ àbọ̀ ọ̀yàn lẹ́ẹ̀kí mọ́tò àbọ̀ ọ̀yàn ìrèrè ìrèrè onuwọ́n mamdub ọ̀rọ̀ náà is place what mamdub sọ̀hìbù àwọn náà yẹn wọn náà rùkẹ́ yá gábẹ́ dìkẹ́ yà kó mu ọ̀rọ̀ bá yàn yàrá na wọ́n lè usho nyene sasa anibi okawe mwora dole mwana anibi kisa na ina amani hupita ilayya min ad-dunya anibi kisa na ina ina sinya bon mwana na not ira isini isini tu muzi yangu na sala ayan tu ni hini pakati tu mwana kala a sala kwa tu yata en ta ni ni na la ama en le hanan untu kisin sana like sorry nisa onyine chochawa onyine hmm? na chochawa onyine onyine naye n'abantu aho ndi akari omuri n'abantu aho omu n'abantu aho n'abantu ọtandụ kwa oke shahu n'ụka ọkụwa yes omuri wa mada basa chayi kara ụka ọkụkwa anyị ẹni ní ṣe ìta ní ọ̀nà ìnáwó na ọ̀nà ìnáwó onye blue ní bùrọ̀lọ́zà hmm? don ta mutu sun zama ne ne mura yana wattu na wala ki perfume eh an ga ni da kira ta da ni perfume wasu ne ko ne ku zuwa da ni perfume na wadu ila qurratu ayni don ta mutu ma isi shi ya ni ne kekele wani ma wani dress ni ma da ya ni ne it just want to fi salat in sala ila ni ne ta da ni alayhi hmm? salatu wassalam amabiru ko tumbe ngi ni bu ba kafir min an-nas yansaku wara azawja fi muharraman okay azawa wa namana de ari mara pan de na de sen ni ina de rezo ni le ala le ni haram ino ano ni jine ino ano ani ni wako pa zonza wanyi wano ni ae anaka ma ino jige mene wanyi wanyi na dalili domin su zai zama su muka rediyo ma ba su wani wani ne don yi na daika wani wadda wani usar da mu ya su ko ta yi na naika oyin su na bai a yi wani wuya naika a haka wa da kana two na kana da ke eh, yi akwai one two two na'am one da raka na'am da ke kura yawa one two one two da ba dohin wọ́n dáa nílẹ̀ àdá ìkàtà aṣọ one two lọ́kàkàtẹ̀ ẹ̀gbẹ́ ìyàwó kọ́lé ẹ̀rọ ìwé rẹ̀ ní one two two one wọ́n máa dé ìyàwó kọ́lé rẹ̀. وينساك وراء الأولاد منشغلا من طاعة الله láìka ilé oríkè ní kúdúrà rí àbúkú mọ́sùlẹ̀ nàárín mọ́sùlẹ̀ nìkílẹ̀ ní kẹ́mídọ́ọ̀mù wọ́n rí èdè ìníire wọ́n húrọ̀ ọmọ rẹ lóde kà lórí wọn mílá tó yìí omi làwọn bá mi ọ̀rọ̀ epo ọ̀hún ìrọ̀dọ̀ wọn ìdúrà ní ọ̀nà ìjẹ̀ṣà ìbéèrè ọ̀hún rábẹ̀dẹ́ lọ́dọ̀ wọn ìtòṣì ìṣìlẹ̀ ọ̀rọ̀ epo àkẹwò lẹ́kìdí náà mi tán àti láàrín òkú sàfẹ́ wọn ní. ọ̀rọ̀ wa ní àràkùnrin ìgbọ́n náà máa ń kọ́ńtà ọ̀tún mẹ́jọ kò dé mi kọ́ ọ̀nà ìrìnàjò ìgbẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ilé ni wọ́n mọ̀ káàdì oṣù kẹsìn àbẹ̀ ẹ̀jẹ̀ ilé ni mọ̀ bẹ́ẹ̀ ìgbà yà sọ́ọ̀tì rí dáhùn ọkọ̀ ní iṣẹ́ kẹ náà èrè náà rẹ̀ pẹ̀lú bí wọ́n lè ọ̀ ẹ̀yà yẹn kẹsìn náà ọ̀nà rẹ̀ wá. àwọn ní omi ìdíbí náà yẹn nígbà kẹgẹ ẹ̀rọ ní iṣẹ́ kẹ ẹ wò dàrẹ́ kẹgẹ ní ìjẹ kẹ náà ọkọ̀ látàkọ̀ àtọ́ kárí àṣẹ kẹ nínú ọdọ̀ وقد قال النبي صلى الله عليه وسلم أنت ملك عين الرسول صلى ملك وجهه الولد مهزمة مجبنة مجهلة مبخلة رواه الطبراني النبي إذن يهدي الولد هو عين مهزمة بوكو يدو تيران مجبنة بوكو رانا مهين mujahalatun wa zama kwarar jahilin da ya kunzo ya mujahalatun wa makarwani olice ne kamar na da waje ne na magana na kan ɗan gwamna na lafa a gawa ɗan yanzu dai mai ya wala mai sai nan a yi ta'a nan ta ciwo na hanyar wadaka ẹ̀rọ kọ̀ọ̀kan wà nípa yìí bẹ́ẹ̀ ni bí èsì gbẹ̀mọ̀ lọ́mọ kí a kù ọlọ́kùnrin ní kẹ̀lẹ́ àti fàáyé ìjọ rẹ̀ ẹ̀wọ̀ onímọ̀ wa ní kẹ̀kẹ́ rẹ̀ ní ìlú ìlú sáà kọ́ ní ẹ̀sẹ̀ dání bọ́ọ̀lù ní kọ̀m̀pínì ló wà ẹ̀sẹ̀ ìdí èrè àbí àdíje kan tó gbọ́dọ̀ kì í wọlé tó dọ̀ ẹ̀rọ ìlú ìwọ sọ̀nà ẹ̀ kìí jẹ́ ara ìkàdó kò múlẹ̀ káta tọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹ́sẹ̀ ní mọ́kàn máa bá yìí ìbílẹ̀ kàkà nàgùrọ̀ àná nàgùrọ̀ ní oyé mi. Ẹ̀kú mi yẹn na describe by when you cut down the needs of your children hmm? you set your mind strong. Hmm? I really one time now I would kókó òun ní five hundred. Àyẹ̀ ẹ̀yìn somewhere is not allowed. Hmm? They are supposed to struggle and the victim community ẹ̀rọ ń tẹ̀lé ọgbẹ́ mi nílẹ̀ ní ọ̀tọ́gbẹ́ ọgbẹ́ mi nílẹ̀ ìyára àmọ̀nà ọ̀láyé iṣẹ́ ọ̀nà ọ̀tọ́ọ̀nà the chairman of the Victoria committee will not become the driver we will free him from becoming the driver this is school bus with school bus driver alẹ́ àwọn iṣẹ́ ọ̀nà ọ̀tọ́ọ̀nà yóò gbé òun náà yóò gbé bikawani yani a well fitted boss anka according to abuja they are arrested the rebels at the backyard ẹ̀rẹ̀kọ́. ọkà kọ̀ọ̀lùhù ọ̀yíkà náà níbi ọkà mọ̀dùkọ́làtù ojú ọ̀nà ọ̀nà nìkan olùkèyì ọ̀rọ̀ máa ń sọ ọkà yìí ìdá àrọ́dọ̀ ìnsán and yóò fi kọfí sẹ̀bí lè la ẹni tí a mọ̀ ọ́ lọ kúrò ẹ̀ wá ní kìhàn bá. دين كذب كذبونين تذكره الشيطان بأولاده الشيطان هو تعمى يجان فيقول ذلك أولادي أحق بالمال إذن أود أرض كما شكهين أبقيه له جمعنا وتتروا يحتاجون من بعد وما ومعشرة بين الانسان فيبغل أن الإنفاق في سبيل الله لما قام ما يتعلم اسم الدنيا because you tell na abuwa tẹ̀lé náà pàtàkì wọ́kọ́lù àtẹ̀ríkà ní ìwé yàkà mojibana ó jẹ́ mi ọ̀nà mi kọ̀ lọ́kú ní ẹ̀kọ́ ìbò bí ọ̀nà mi yìí àdàkọ́kọ́ tó yìí yányányá ẹ̀yìn ọkà yìí ìdá àárọ̀ dàgọ́jú àni ìjọ àhídàfẹ́ ìṣẹ̀bí nígbà bí ó kọ́ ọ̀rọ̀ ní gbọ̀ngàn kó ìdá tó lè mọ́jú ìyá tó lè ṣètọ́ ìdìtọ́ nìtọ́ fàyàkó ìdáraka dókítàl àbá wàhálà yàtàmú bí ó ṣú fàyàkó àwòlá bí ó diya'an da kwa dare dare dare da ya taka dan jama'a eh mala hanga mun ta da idin wani o ko wa qawluhu atayka ana idu ka mujahala wajen wana mai kawo ranar mai ay ab an ilm do da doro

Wakira ati kutubihi were nyauna iwe etik eh wakiro ati kutubihi oni lewe kwenye tinehi wenye ulidan ume ulidan kama manisha yotena hata hon sabti ma kwa kwalo tili wajan wala atuwe aki ina neo e kwa andi kwa kuna kama bi ya la ni ekona mansa ni wakura tu Because, uh ah, ah.

orí ìzẹ́ amárùdọ̀ hayọ̀ náà alẹ́ yìí ìgbésẹ̀ ní táìmù níbi ẹ̀wọ̀n hajọ́ ìrìkà ìrẹ̀lẹ̀ ilẹ̀ responsible father ẹ̀rọ ní ìmọ̀ ìyàgbé ìrìkà ẹ̀rọ yìí because ayé so àwọn ayé wàhálà wọ́n ayé wàhálà wọn àmì wọ́n yìí yà tọ́lá balẹ̀ wọ́n lọ bìṣẹ́ àn ìdíje ọ̀rẹ́ yìí sísá wọn wá o lóyún kìtìrì àlẹ́yìn ab hojjìn al ab dọ́n àdọ́wọ́n nìkan ìmẹ̀ ẹ̀yọ́ ọ̀rẹ́ rẹ̀ ebe ndebe wetu dọta bọbiri anyị yɛ n'ụka ahịa ní skuul hụ ọrọrọ ahịa nị nyere ịhịa nị and ee bụ ihe esika ahịa maka ụwa ihe ka ndị ọrụ ọbụla yi sere bụ ahịa du wee ga kabiro ijiji ọnụ ma abụọ ala daa ewu jụtụ ra nị ee ga kabiro ee ijiji ọnụ ọnụ wa wa akọ abụọ ahụ lọrọ amị ka a chịrị adanị

wani duma kan za a zaman waye ko ai za a rawa ya sai rahapon hadina da ya ji tunar rana ko ka kato umuri na wa jiri ne ne kari je ne da ya zama hanin ayo ko oka wa laysa al maqsud aw yujuu kin isa intended by this in rana kan eh sai or is intended ka tarku zawaj ka sunan ne wal ijab aw wala tarku tarbiyatul awlad e ka ko na want to the sustain do I say do with the righteous obedience wa innama al maqsud idoro mi lenan owe at tahzir min al inshigal ma'ahu bil muharramat ana waka idika ezu ezu da ko no honika asini tire mi da ka osana kudori ba meka wa ko mazari wa ko haram abuko ni jodo wa ndu ni ọlọ́sọ̀sọ́kọ̀ ọ̀hún ọkà amúnà fúnpùnàtò náà ayé ìlànà kátẹ́kẹ̀ hẹ́ni fọ̀rọ̀kọ́lù aláìhì sọ́látù ọ̀sẹ̀láì wọ́n tí mo lọ kọ́ ní wọ́n rẹ̀ dọ́rọ̀ ní ọ̀hún ọkà ẹ̀yìn àmì sẹ́yìn tí mi ní ọ̀rẹ́ mi sọ́ọ̀rì ọ̀rẹ́ mi yọ mi mọ́ àyà àti inflation kó sẹ́yìn tí mi àgbẹ̀ àgbẹ̀bí àgbẹ̀bí mọ̀ọ́sá ní àwùjọ يحرفون الكلمة عن مواضيع ومن هو جيرين لم يجيرين وقالوا سمينا وعصينا أبعوا سيدنا ذا بدي إذا أو كذا they are not ready to learn, they are ready to worship. Eh? Ekele eh, ti yẹ ẹgbẹ́ ìgbìmọ̀ ìfìyà ẹ̀ sẹ́mẹ̀ àgbẹ̀tọ̀ àwọn ìkọ́wé without knowledge. Sọ̀tọ̀ ti fìtí lẹ́nu àgbẹ̀rẹ̀ wọn tó fún wọn sọ̀rọ̀. Yẹ fìtínà tó ó má tí àlùmáàrì. Fìtínà yẹ ẹ̀yìn tó náà wẹ̀ ẹ̀kẹ̀yìn lọ́wọ́ tó ní ní wọ́n bọ̀ fún sọ yẹ́nu jáàmù. Ọkọ̀ wọ́n ṣẹ́ẹ̀sì alẹ̀ mìíràn. Bẹ́ẹ̀ wọ́n họ̀ ha ẹ̀kẹ̀yìn. Aṣọ́bù ìfúsàbẹ̀ nìdín ọkùnrin dín ní ní ìjọ̀gbìn ní nàìjíríà hún ìfẹ́rù hún ní ọ̀dọ̀mí iye náà bá tẹ́lẹ̀ yá ọ̀rọ̀ náà dọ̀mí hún náà dọ̀mí alẹ́ ìtẹ̀sánlọ́ta àlà zẹ̀rí bẹ́tẹ̀ gọ́nà ọ̀dọ̀mí náà ká ọ̀ hapun kọ́ pounds on atẹ́mọ́lákùnjẹ̀tẹ̀ ọ̀rọ̀ tí wọ́n tàn mí wéèrè àwọn nǹkan tó ti bẹ́ẹ̀ àtọ́rẹ̀ rẹ̀ ọ̀dọ̀mí náà kò bá wá atẹ́mọ́ náà ọ̀sẹ̀ àwọn àwọn ìdíwọ́ náà sì sí destroy am làwọn sáka rẹ̀ tẹ ọ̀kẹ́sẹ́ náà fi tínú kẹ̀ ogun ìkọlẹ̀ náà wàhálà máa na kọ́ọ̀dù níbi ìṣòro ọ̀sẹ̀lẹ̀ ọkọ̀ sọ́nà rí ìtumọ̀ ní àwọn ìdíje àkàn sẹ́yìn wọn ọkà ọkà máa di ìbáni já ìhàní òrùsílẹ̀ àti ìgọ́nàmì ọ̀ntẹ́mìtìá ìbánáà ní ìbáni ọ̀dùnmọ́ra jai ani ọnụ nwakụ ursula egonam anakịkwara ọrụ adawa ahụ ozi nyakụwa datuwa hmm? uh, ka enyi nwana atẹmin nazi nan they are not ma be afsadi lahuma ẹnyanyi hmm? kọ bi giri to atẹmin min hirsi admari alalmani

ولذلك فقوصا حث النبي صلى الله عليه وسلم أن نجي إن كل جاء بارني على أخذ الكفاية يا هناك is sufficient هنا هو دون التوسع أفيش هناك أو كان تكاوت يشغل عن ذكر الله أنا هناك وسوء لهم زين ودور لهم ذكر يوم فقال صلى الله عليه وسلم أميديا كمان ما ده يمنعه إنما يكفيك من جمع المال خادم ومركب في سبيل الله أكا إن آهو كوكوته جو أمريكا إكوان وضع سعره لو أنك ولن إذا أمريكا آهو زوسي إنه مرهن دوس دوس سعر إدوي يوز يوز أنا sáàbẹ èrè òmòrì ọ̀rọ̀ òṣìṣẹ́ wọn lórí ọ̀rọ̀ èkó sọ̀rọ̀ nínú ọwọ́ kíṣọ́ ìṣòro ọ̀rọ̀ obìnrin ìkẹ́kẹ́ wa nígbà ọ̀sán àbáyé ń lọ sí ní ẹ̀rọ ìkẹ́kẹ́ wa nígbà ìkẹ́kẹ́ wa kó àṣà àbáyé wòye tí mo ti kúkú láti máa kọ́ ní bẹ́ẹ̀ kàkà máa kọ́ kí n yí wà ní ilé yẹ́ تهدد النبي صلى الله عليه وسلم المكسرين من جمع الأموال إلى أهل الصدقات أكا النبي عليه الصلاة والسلام أرى النبي أرى سوى أرى سوى هني إنه المكسرين هناك يا حلو أبيه يمبر looking for more more more more money ẹ̀rú kwẹ́kẹ̀ ẹ̀rú kúrú kẹ́nẹ̀ ẹni ọ̀rọ̀ ìkógun jẹ́mi làmúwá ẹni ọ̀rọ̀ ìkógun gbò ilá ẹ̀rọ náà sodakot ẹ̀yà sadaka ṣe àbọ̀rọ̀ bá mu náà mo ń tó ẹni tó mo tó ẹ̀rù ẹ̀rọ náà bá náà mi sọ̀rọ̀ ẹ̀rọ musadaka ọ̀kọ́ọ̀lá dáa níbi ká wẹ́ẹ́dẹ́ annabi ka zama mai tura illa man qala bil mali hakaza wa hakaza wa hakaza wa hakaza annabi ka yawa na ka o shaki han man kaka lalin man won ka o wanda ka han kaka kaka lor shaki han kaka kaka arba an yaminihi dan ga ban mu ko na ni yoyi wa an shimali da hon ni onu bo ni wa han wa min qidamihi wa min wara'ihi

àgbègbè náà kọ́ náà pẹ̀lú náà kò sí sẹ́dá kọ́ náà àgbèrò òjòjò náà òjòjò náà ọ̀rọ̀ ikú dáa wọ́ ọ̀rẹ́ kẹ́mẹ́ àná ọ̀sẹ̀ kẹ́mẹ́ ẹ̀rẹ́ wọ́n ni àmì àwọn ìmọ̀nà ọ̀nà kẹ̀kẹ́ náà ni ẹgbẹ́ wọn àwọn ọ̀sẹ̀ ẹ̀rọ náà bá ẹ̀rọ ìjẹ́ ní ìdíkẹ́ ní pọ́blẹ́mù bàkídà hmm? bẹ̀ẹ̀ka bá ẹ̀yà mẹ́rin and any country we belong to but in nigeria na wọn náà ṣe pẹtẹtẹrẹ wọn náà kà àtọ náà wọn náà gómi sá àbá náà wọn yà kéda wọn náà bí ọlá nfa kàmi ní sẹkítọ náà bí ọlá kọntribútù ẹ pàtàkì lẹkẹ hàn ẹ náà bí ọlá gbàṣọrú wọn ti bí ọlá tẹrẹ àtà ìmọ̀lẹ́ àti ìmọ̀lẹ́ rẹ̀ sáàpù ẹbí ọlá náà ní gbẹgbẹ́ ìhàn 1986 ókè ní rẹ́ni. ẹ wọ̀ mọ̀ kí dọ́kítọ̀ rà rẹ́ni kiri ní kiri àyìn. wọ́n ní skul ẹ̀rọ mi náà wọ́n skul ní máa dà náà kí lẹ́yìn náà ti tó wọn. skul kiri ọ̀rẹ́ ìṣó kiri là ìjọba nínú ara rẹ̀. bọ̀dé sí náà lọ́la á ní bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi tó ọ̀rẹ́ ìṣó kiri ọ̀pọ̀ Thank you ọba eh, eh, ká politics ah politics na ọba máa ní mi abẹ́ àbọ̀ ọba máa ní mi ọba ní mi yóò lọ́sà ẹ̀kẹ́ mi yóò nọ́ọ̀rẹ́ yẹn ọlọ́wẹ́ abdulhab falawe yorùbá àdínì ọ̀rẹ́ ẹ̀kọ́ ọ̀rẹ́ mi wọn abdulaziz abdulaziz sanbọdẹ ọ̀rẹ́ ìlànà náà wà jù ìyẹn kàkà ìṣe ọ̀nà ìlànà mi kà sí kàkà ìta ìtọ́wọ́ ìdẹ̀mẹ̀ wọ́n ní ìwé wọn kátó náà rẹ̀ bá ní ìwé ìwọ́n náà rẹ̀ á nìkan náà rẹ̀ sí rẹ̀ àti sẹ́kẹ̀kẹ́ náà ní ìwé ọdún bókù dẹ́wọ̀n ọ̀tá sí ẹgbẹ́ mi náà ìwé ọ̀rọ̀ wọn àdánàkà ayé àwọn ọmọ rẹ̀ ẹ̀yẹ́ rẹ̀ bí kò sọ bá mẹ́kẹ́ kódà bọ kàlámù àìbàdí àkàrùn ní ṣé nǹkan pọ̀ sọ́nà rẹ̀ nǹkan á máa wà because they are fact ẹ̀rẹ́ máa kà this axis ọmọ mi àbẹ̀kúta lagos axis náà náà bẹ̀ ní ọ̀rẹ́kọ̀ ó lọ wà nínú náà tún bí yẹ̀wò náà ìṣẹ́ àkúrà bí wà ní ìhàn compound náà ọmọ yẹn ní nkú yìí ní ọ̀dà rẹ̀ rẹ̀ ìgbàdàkà àríkàrùn wàá nà ọ̀nyẹ́ kẹ́nu àtàlọ̀ nǹkan ọ̀rọ̀ kan sílẹ̀ mẹ́rẹ̀ bọ́ọ̀nù mọ́ ọkà mẹ́kà gbélé kó nínú ìdílé náà pa àwọn àdákọ̀ kẹ̀yọ̀ báà má dùn ìlú àmì tán ìyá mi wáṣẹ́ kẹ̀yọ̀ náà ní gbẹ́gbẹ́ àgbẹ́ mi dídá ìní kọ́ńpọ̀n náà láwọn àwọn ọ̀gádà àbáwọn aṣọ pọ̀tẹ́sì first class pọ̀tẹ́sì ọ̀tún rẹ̀ dáńtì lẹ́kọ̀ọ́ torí kẹ̀mí kan náà kúrò mọ́ ọ̀lànà ṣéwù ìṣàkùrọ̀ bí pẹ̀lú lẹ́kẹ̀ẹ́ yìí ìjọ ìdọ̀gbọ̀n ọlọ́mọdé náà ra ìwọ̀n dáná daga wuli ya wuni yawo an yana nake ya yi da ke hannu so annabi ka bayyana wailu lam yawa na sake hannu ma ne dama ozi sada kọmọ ozi ọzọ náà wọ́n wọ́ rẹ̀ ọ yẹ kó so wọ́n ọ̀rọ̀ náà ní kì í good àbúrò àlọ́ bàmà kan náà wọ́n ìgbì kan ní bàtò wáṣá níyàn ní ọ̀tá ọ̀tá wà má wọ́n yẹn rẹ̀ yẹn nínú àwọn yẹn rẹ̀ yẹn àdúrà ọ̀mẹ́kálẹ̀ yìí ọ̀rọ̀ ní kèé yín náà ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnisa náà kẹka ọ̀rẹ́ mi ká ọ̀kọ́ọ̀sì bẹ́ẹ̀ ọ̀kọ́ọ̀sì weakness of iman náà tóòlù amal tóòlù amal àkè tóòlù amal ọmọ ìní prolong hope prolong hope to, to long hope to permanent yourself in this world. lọ́la ìṣẹ́lá ọ́ báyìí tí àwọn náà ká máa ni mo kọ́ àtún lágọ́sà ọ̀rọ̀ òkú dáhà ọ̀nà tẹ wàá ọjọ́ kan wọ́n yẹn tù kọ́ ẹ̀yìn bí mo ذرهم يأكلوا ويتمتعوا ويلحهم الأمل فسوف يعلمون وملك ذرهم يأكلوا نوى نبوة إنهلسة ويتمتعوا بنهجي ويلحهم الأمل دي لونغ وبنوا فسوف يعلمون إن ملك من أقول تهي وقال علي رضي الله عنه سيدنا علي كم نيتو إن أخوف ما أخاف عليكم أوكي إذا ما يجي من كيكيري نعم من يونين أنا اتباع الهوى أنا كرسا سوي يعني وان وطول الأمد أتين ذرا الدماء قدرين فأما اتباع الهوى أوك أول ويأتي مدواسة سوي يعني فيصد عن الحق لما كصد الهدى قد أعطنا هدى إذا نقول الهدى وصنا كجاكا أو جلسنا يوسين وأما طول الأمل أول this prolonged hope some of that فيس فينسي الآخرة دم كان أي كل ذلك يجيو بأوله يعني فطول بالي وجاء في الأثر وإن أس أو بين أثر بمعنى أو بين حديث كنا ك arba'atun shaqa on to mo ke se na izu diyawi sorry jumudul ain jumudul ain bi ya onyana dry bi ya dry enya mkarimu mpuru diwa kenu ala na ba ijo kwa na alabi ni sun na nyala hin san ummi ona so izu diyawi wa qasatu alqalb atida izu diyawi وطول الأمل أتساعد prolong hope والحرص على الدنيا أتي أيه آخر هنا أنا آه، كان مكا ويتولد من طول الأمل prolong hope وجنا ما أنا ساي الكسل عن الطاعات بيا بقولوا إنه يسموني دعاء أديس جل عين ولا أنا رايون <laughs> والتصويف بالتوبة التصويف لو كسوف توب inshallah wajen wannan an ibn jawzi kasar iyaka wa saufa fa inna saufa akbar junudu shaitan ko mi ala mene ka ka ma be ma be ma e ba me ke ma be ma e be ma be na ono ba ono mi ka te uni se je ni shaitan ni le ba agawo ila na rewe na ya be ha we are his school boss i know agabanya ni oi ko let us become the school of Obani and the school driver ọ̀yẹ̀kọ́ maame maame ilé sọ àgbè tẹ ọba yìí kò tún gbà sẹmẹ ní ìlú kọ ayé wa gọdọ wọrọgọba fi dúnyà lóyún ní ikú ikú ọhún ọhún wọn mìsíyàn rẹ àhẹrọ bí ọdá yìí yìí ká nyeré ní ikú wọn kọsọ fìlkọlù bí ara òsínú àdọtí lè àná. رقته رقة لأن رقته أكأوي رقايو لو أن ينسليو غايو غايو ويسوي ورهاو وصفائه أو كدو كليا إنما يقو بتذكير الموت ayaw do anyan wo zɔre he da ayaw clear isa me kome wa hapo na go so wa tama yesu wal qabr do tama ikuta was sawab do tama itosi والعقاب والتمايويا وأهوال القيامة أتعبي كونديشن وهل نيني قيامة كما قال تعالى أنك أنتم أمرنك من النبع أكا فطال عليهم الأمد فقصت قلوبهم وكثير منهم فاسقون أي جرى ألم يعني الذين آمنوا فطال عليهم الأمد then we prolong hope ene kao sahum yene ndo kana ko yon fa qasat qulubum sawu de bolan dai ni doten wa qila an yarwa nana kaka man qasara amalahu ona anyi e short hope luka okay ndo lai ile de kizu arin jona mozan eh lama ni wore non se happen qalla hamhu ay do do يتنور قلبه دا ياو دوني مور دا ياو دا جاتا نكو ساك يا ابو اذا مو يستوي لي كم ها كومري ها وان او دا كان يين دوما نا جيمسو وانو هانا ما يوي هو هارون لان لانه ابوك اذا استحضر الموت اجتهد بالطاعه سنو انت منو عاشوا ونايكا من مزفه لمقام صور الناس عسمني أو إن فتح الباري ومن أسباب ضعف الإيمان وقسوة القلب أنا ودي الله أطمي كواكا إن شاء الله أرابا بابي يوسع المولي يوسين أو كا إن سنعك كهام كان أو قوة إيمانيا كا إيمانيا داكم وقسوة القلب دا يا وعدكين أنا الإفراط في الأقل ana maka wa me ne mehi ino yiri azo na ku do azo kata yeso ne eh do ale ne mehi wa azo de mo kana kana do re to o ko ni jo ye wa no atare ne me re so ne kwa e sara eh? so eso kuma ele are ne mehi also wa sahar hmm? atoyi jariya na mini wal kalam atoyi kurake na mini wal khalto atoyi mix up amma mutu ya to yana mutu ku da yako kuma ne da yake mun kana yi ba da ni ko da ore ne kin ku kan ya so awara aka fakat wa fil akl aka ayi sai da mun yayi taballada wani dalil ọ̀nùrà gàgbà lẹ́bẹ̀ zéyìn wọ́n mẹ́ka ẹ̀rẹ́ wàrọ̀rà ni ọ̀rọ̀ ìgbọ̀ báyìí ní mẹ́yìn. yọ̀tọ́sukùlù bẹ́bẹ̀ ẹ̀ wọ́n ọdọ ìrà pátákó ti pé wá gírí kẹwọ́ àni tọ́ àti rahman ló wáyé sáà sí ọmọ ìwé náà kọ́ni náà pẹ̀lú. kuma wọ́tọ́gọ́sí alagẹ́sí.